على رسول الله نبينا محمد وعلى آله وصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته لا أقصد نوبة وشرع سيدة وساجوة نبي محمد صلى الله عليه وسلم آه، أنا كما كان صعبا عليك وتبدأ ذات لنا لك أبراه بعليك ولا إلا بك وعليك من يوم يغفرهم كرامتي يا رحمة الرحمن gbogbo mo fẹ́ mo fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run kọ́ mú sábà wa fẹ́ gbogbo mú kọ́ mú kọ́ wa ọlọ́run kọ́ mú sábà wa kọ́ àbẹ̀rẹ̀ àmì tìrì àhàmù rahman iṣẹ́ àbá tààrà àwọn àtẹ̀síwájú láti bá tààrọ̀ tó nínú tẹ̀síìrò tọ́lá tó tọ́ wa ilé ìṣe à wa. lánàá táyà tí a ti dúró náà ni táyà ẹlẹ́ẹ̀kejì dín ní ọgọ́rùn-ún ayé ẹlẹ́ẹ̀kejì dín ní ọgọ́rùn-ún ẹ̀dá ti dúró lánàá àtúntí pẹ̀lú gọ́ọ̀lọ́ àwọn máa ti síwájú lónìí láti àyà ẹlẹ́ẹ̀kọ́ kàjú ní ọgọ́rùn-ún. lánàá ọlọ́run ní kí a fi ìtàn ànábì Mùsá pẹ̀lú àwọn ọmọ Israel ọlọ́run bá lèkè ọlá ó fún wa ní ìgbà láàyè láti lè yanjú eré ìlànà lẹ́yìn tó ṣe yí pé gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tí ọlọ́run ní kí ó máa fọkàn bá wa lọ ló sì rí ẹ̀kọ́ kan sí méjì láti rí kọ́ nínú ẹ̀. àwọn àwọn àyàtọ̀ afẹ́kà lè nìyí ọlọ́run bá ti gbà wá láàyè mọ́ ṣùgbọ́n ní sáà wàá gbìyànjú kí ẹ̀kí méjì kọ̀ọ̀kan abẹ́rẹ́ àmẹ́fà àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí náà wọ́n fẹ́ fún ọ náà tún gbé rárí kí wọ́n fẹ́ máa áyálájà táwọn náà fẹ́ máa sọ fún wa. àkọ́kọ́ ń bẹ̀ ni ìtàn tí ọlọ́run bá lè sọ láń sọ fún wa. ọlọ́run bá lè sọ lá ó máa ó ń fìdí ẹ̀ múlẹ̀ ń láti lè jẹ́ ká mọ̀ yìí pé ìyá ànábì ọlọ́run ọmọ sí àrẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam kò sí iyèméjì ń bẹ̀ o kò sí kẹ́lẹ́ kò sí iyèméjì ń bẹ̀ torí pé ọlọ́ọ̀bà àlejòọlá ó ń fún ànábì nírò nípa àwọn ànábì tó ti ṣáájú pẹ̀lú àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí wọn àwọn tí wọ́n bá pàdé àwọn fìtínà tí wọ́n kò lọ́dọ̀ àwọn tí ọlọ́wọ́ bá lè tọ́ lára wọn sí. bákan náà nínú àwọn àyà yìí a sì tún máa ṣe mà yìí pé ọlọ́wọ́ bá lè tọ́ lá òun ló fún ànábì ní àwọn revolution eléyìí tí ó ń kà fún wa. ìrẹ̀kùn gbà tóun náà tún sí mọ́ àwọn sọ̀rọ̀ kàkàkà àwọn sọ̀rọ̀ kàkà náà tún fi lé àwọn tábìlì lọ́wọ́ títí wá ń lọ bẹ́ẹ̀ náà nìyẹn tọ́lọ̀ tó fi ní kó ta àwọn àfáàtì wa náà lọ́wọ́ táwọn náà tó kà fún wa. wọn làwọn náà tó kà yìí abẹ́lẹ́ òǹkọ́lọ̀ ń kó ṣáàtà pẹ́ kọ́lọ̀ ń kọ́ wá gbanijọsìn fún wa náà ó tún wá ṣe àwọn ṣọ́ọ̀bà wa lẹ́yìn tiwa náà ó ṣe wọ́n ní khairun khalaqi bi bẹ́ẹ̀ ni kọ́lọ̀ ń kó ṣe wọ́n ó jẹ́ káwọn ọkùnrin àjù wá lọ láti tún lè máa ṣàlàyé àlámọ̀rí ọ̀rọ̀ ìsìn fáwọn èèyàn. nínú àwọn àtẹnudí ni àti àwọn tó jẹ́ àtàràbí ọlọ́wọ́n jọ bẹ́ẹ̀ látọ́ kò sí wọn mẹ́jọ wọn jẹ́ wọ́n jẹ́ àwọn tó ṣe yí pé wọ́n máa jẹ́ ṣẹ́rú kálẹ̀ lè fẹ́ ìrìsẹ́lẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ àwọn kan àwọn ẹni bí tọ́lọ́ àlejò aláròyìn irú àwọn ìfẹ́ náà kọ́ láti pé wàhálà mọ́dá wàhálà ìbáyìí ní kálífòn àjọ ìṣẹ̀dá. lẹ́yìn ìgbà táwọn ẹni eré ti lọ táwọn tí wọ́n bílẹ̀ àwọn ẹni bí wọ́n bílẹ̀. kódà ó bu fún wọn dépò pé ìrùn ọ̀já máa ń ṣe kan lọ́dọ̀ wọn. abẹ́rẹ́ta ọlọ́run àbíọ́ májèlú ìpín èèyàn jẹ́ ìpín tiwa ìrámẹ́tì yàrá hamurọ̀ kéyì. nínú tí àwọn àyà yóò tún máa sọ fún wa nínú àwọn àyà tá a máa tẹ̀ yìí tá a máa gbọ́ yìí pẹ̀lú Quran ìwé ìrántí tó ṣe yí pé yóò máa kìlọ̀ fọkùnrin àtobìnrin tó sì kó àwọn ẹ̀rí onírànà síná láti lè múlò láti lè fìdí ọ̀rọ̀ múlẹ̀ ni. bákan náà a ó máa wá mọ̀ yí pé nínú ìṣesí àwọn tó ṣe wípé ìṣesí wọn burú jọ̀gbẹ́lẹ̀ àlìkìyàmà ó lè fún wọn jọ̀gbẹ́lẹ̀ àlìkìyàmà àwọn làwọn tó ṣe wípé wọ́n gún rí kan bí alukùránì láyé. ìgún níbi alukùránì oríṣiríṣi ọ̀nà làwọn ẹbí gún níbi alukùránì. àwọn àmì ń bẹ bá ti fẹ́ máa kà tẹ fẹ́ máa tú òun lè fẹ́ bọ̀. àwọn ọ̀rá ayé kùránì gbígbọ́ rí ọba dịga àwọn òníra yìí wọ́n ẹ̀kọ́rẹ́ pẹ̀lú kan ni ẹ̀ẹ́jọ jòkúlẹ̀ ẹ̀ẹ́jọ sọ íńtòtò wọ́n máa láti bẹ̀rẹ̀ kódà èyí tí ò yí ẹ̀yin gan lọ́pọ̀ ju tó yá wọn lọ nípa ètò òṣèlú ayé bẹ̀rẹ̀ ayé léwu láti ẹ̀sìn ṣùgbọ́n kí wọ́n gbọ́ kùránì. wọ́n lè ráyè tẹ̀ ṣàlàyé fún wọn wọ́n ní kò sáàyè ni àyè rẹ̀ ọyọ́ káàdùn gbogbo àwọn tó wà wájú wa yìí ẹ̀kùn kí ló wà wájú wa tí kòrán ní òjì lọ. àbáyé tiẹ̀ náà lẹ̀ ni sábàyé tiẹ̀ lẹ̀ lè táwọn pàtàkì òun náà ni ó fi yanjú sí dáadáa fún wa. torí di eléyìí àwọn tó wá dórí kò mi kòrán ní láyé náà ìfẹ́ gbọ́ àtàwọn tó ṣe yí pé àwọn ń gbọ́ lẹ́tọ́ ṣùgbọ́n ò tó bá di ọ̀rọ̀ wípé ìfẹ́ ẹnu wọn bá takò alukur'an wọn gbọ́dọ̀ ní gbẹgbẹ̀kan ni wọn gbọ́dọ̀ kò ní ìfẹ́ alukur'an. nínú ìtayà yóò máa ṣàlàyé fún wa yóò ti ká máa ma kí ni àti bàtà àwọn tí wọ́n gbọ́n ní kòlóńgbò alukur'an yóò gbẹ̀rẹ̀ kìí àmà. bákan náà nínú àwọn ayé àti àmà kàlẹ́ ni yóò máa jẹ́ àmà máa títóbi ẹ̀rù bá jọ́gbẹ̀dẹ̀ kìí àmà. jọ́gbẹ̀dẹ̀ ẹrù ń bá rẹ̀ ọkùnrin abẹ́ o ọlọ́run bá lè kọ́ láti ròyìn bẹ́ẹ̀ fún wa o ọlọ́run ti ròyìn ẹ lọ́nà tó pọ̀ o inú àwọn àyàtá máa kà lónìí náà á tún máa rí bí ẹ̀rù jọ́nà bó ti tó àti bí a ṣe mọ̀ yí pé ọjọ́ ayé báwa ti ń wò yí pé àbẹ̀tí lọ fọ́rọ̀ ọdún àbẹ̀tí lè jù bẹ́ẹ̀ lọ. pẹ̀lú gbígbésẹ̀ bẹ ọjọ́ ìgbéga rìpíámà á kà máa wo owó ojú ìgbà tí mẹ́rin nígbà tó yẹ lóṣèlú kan àbí kò ṣe ẹ̀rùsùn ẹ̀ ní ìṣẹ́jú kan bẹ́ẹ̀ ni ọ máa rí nínú bí ọjọ́ ìgbéga rìpíámà owó ti bòtó. àwọn nǹkan wọ̀nyí làwọn yà wọ̀nyí yóò máa tẹ̀lé fún àtàwọn nǹkan sí náà tó tó sọ máa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا من أعرض عنه فإنه يعمل يوم القيامة وزرا خالدين فيه وسألهم يوم القيامة حملا يوم ينفع بالسور ونعثر المجرمين يومئذ زرقا فتخافتون بينهم إن لبثتم إلا أسرا نحن أعلم بما يقولون إذ يقول أبدانهم طريقة إن لبثتم إلا يوما Ọlọ́ọ̀bá àtàlẹ́tẹ̀ ọlá ó sọ mú wa, ó ní kàdáàrí, bẹ́ẹ̀ náà ni ṣàkóso ààrẹ ìtàmí ní àmà ìtà ọdí sára. àwọn ìtàkà tí ń kàábọ̀, nípa nẹ́bìwà Músá, bí wọ́n ṣe bí, bí wọ́n ṣe kọ́, mo ti jẹ́ sí wípé àwọn ìfìlàáúnẹ̀ eh, tí àwọn ti ń ní lérò nínú àwọn ìgbìyànjú tí wọn náà pẹ̀lú àwọn ìwákùwá tí wọ́n táwọn náà ń wá kí ó sì ń fún wọn yí pé ó bí ọmọkùnrin kan oní lọ́wọ́ eléyìí ló wá ń pa ọmọ tí ó sì gbọ́lá lọ́wọ́ òun náà jẹ̀máà òun lòun ó sọ ó náà lòwó tọ ṣé o bá ń ka ìtàn yẹn bọ̀. Ṣé àwa máa ń sọ wípé nígbà náà mo fẹ́ bọ́ gbé ọdẹ ọ̀sáyè gbóngbórí imú rẹ̀ yóò ṣòkó. Gbóngbórí imú rẹ̀ ló ṣòwò ní ṣòkó. Eléyìí fi hàn yí pé nítorí ọba àlejò ọlá bá fẹ́ ṣe òfin tó lè di lọ́wọ́. Ọgbọ́n tán, mo mà tán, kò sílẹ̀ láti sọ fúnra wọn kí wọ́n máa lọ àníṣẹ́ ẹ̀kí moko gbàrà mọ̀yá kí mo nílò ṣe èèyàn kó lọ́wọ́ kọ́nà ẹ̀yà kó lọ́wọ́ kọ́nà ẹ̀ já mọ̀ ara yẹn kí ara yẹn ẹ̀ gbàrà yẹn pẹ̀lú. mo ní pé báyìí mo kàyà ní ọ̀rọ̀ ah, àwọn kó lọ́wọ́ kọ́nà ẹ bá kó lọ́wọ́ kọ́nà bẹ́ẹ̀ni kan bọ̀ bẹ́ẹ̀ni kan bẹ́ẹ̀ máa yẹ kàn parí ara yẹn tó ti mọ̀ ara kó má ti wú o. kò sẹ́nìkan tó gbọ́n lórí nítorí wọn bá lè padà wá bẹ́ẹ̀ sí. gbogbo mọ̀gbọ́n mọ̀gbọ́n mọ̀gbọ́n mọ̀gbọ́n àtìlẹ́yìn kádàrà ọlọ́run náà ni wọ́n máa lọ já sí. ilé ìbẹ̀ pé àtìlẹ́ àti ẹ àbá ti kúkú ju àlámàrí wá lẹ̀ fọ́lọ́ nǹkan náà máa darí ẹ̀kọ́. ilé ìwé padà mo ká wọn abọ́lọ́ wa bá a ilé iṣẹ́ ìbẹ́ ni. àyè ilé làwọn ẹni ìṣáájú gbọ́yé إن أراد الله أمرا فاتركما أريد لما يريد فاتركما أريد لما يريد أسلم èmi adatọ́wọ̀ nílẹ̀. Salim ìyá ọ̀dá ọlọ́wọ̀ àmọ́ràn tọ́nà bá ti ní ìjọba ìlú ọ̀fẹ́ láti ṣe lókùn ìlú ọ̀fẹ́ sí. Èmi adatọ́wọ̀ nílẹ̀ ni. Látúrùkù máa ń rí ìdùnlé máa ń rí ìdù. Ìlú ògbé tètè ìbílẹ̀ fọ́jọ́lọ́ gbèrò tọ́pàá lóòótọ́ ọ̀fẹ́ sí wọn ó jẹ́ kí mùsùlùmí rí nìyẹn kọ́lọ̀ ṣe yẹ kọ́ wàá fà á wàá dààmú rẹ̀ gbogbo dààmú rẹ̀ òun náà lórí kí tọ́lọ̀ fẹ́ ṣe òun tó lè fèsì náà rẹ̀ máa jáde. fẹ̀hánà gbìyànjú títí pé ká má bí múta ṣùgbọ́n kọ́lọ̀ ti kárara pé àkùkọ tí ọba kọ jẹ̀má tí yorùbá sọ àṣà ò ní gbé lóró gbogbo àkùkọ tọ́lá ti kọ láyé bí tí wù kàkà pọ̀lú ọ̀hún tó jẹ́rò má di ẹ̀rẹ̀ pàṣà ò ní mú gbé. Ṣèyí náà nù, ó bí Musa ní àwọn àti gbẹ̀jú lórí Musa tó. Àwọn náà náà ló kú pàtó tán Musa, tí wọ́n tó sọ oṣù fún ìyá rẹ̀ pẹ̀lú. Tí Musa tó wá ń jẹ́gi ọmọ ọba, ó tó wá di wípé Musa náà lọ́padà wá ṣe kẹrẹ, lọ́padà wá jẹ́ sábà bíi kùrìlà náà. Mo bí ìdí eléyìí. ọlọ́run wá ń sọ fún wa pé ìrẹ́ àǹtẹ́bì nígbà yẹn ò tí ìgbáyé ńgbà náà ọ̀nà gbìn igi jìnnà sórí. nígbà tá à ń sọ yẹn ànábì wa Musa làwọn àti Dáúd ànábì Zulaiman làwọn ẹ̀ tó wáyé tó wá lọ kàn wa Isa lẹ́yìn lẹ́yìn. ẹ wá wò àwọn àwọn tí ń gbọ̀rọ̀gbọ̀rọ̀ kó ìyẹn lọ́wọ́ balẹ̀tọ́ láwọn ń sọ bá nẹ́bí yìí pé kàdáníkà bẹ́ẹ̀ ni a máa ń ṣe ṣàkóso alẹ́ ìpamẹ́ ní àbá yìí máa kọ́ ní sábà à ń pa ìtàn fúnra nẹ́bí irú àwọn tó ti ṣáájú látọ̀dọ̀ àwọn ọlọ́run ọba kọ́ máa jẹ́ ìrántí kọ́ máa jẹ́ tí wọ́n máa kà láéláé ìyẹn náà làlùkùránì. bẹ́ẹ̀ ni tán òun làwọn ń ka náà làlùkùránì lélẹ̀ ẹni bá ti wá ń kà á náà kó náà máa ronú kí ni onítọ́lọ́ ọba àlejò ọlá ń sọ fún wa nìyẹn tó máa jẹ́ zikirọ́ ìrántí fún wa. ìyàwó náà báwo ló ṣe lọ́lá báwo ló ṣe lókun àwọn tí wọ́n bẹ lábẹ́ ẹ̀ títí ayé wo ni wọ́n gbé kó o lè yẹn ti lálágbára á lò owó ilé náà làánú ọmọ akọ ìwọ tọ́nà nípa ọmọ abẹ lábẹ́ ẹnìkan tó jẹ́ níbi lálágbára ni. báwo ló ti bá lò tí ò ní pa ẹ̀sìn rẹ lára báwo ló ti bá lò tí ó sì ní tó ò ní fara kọ́gbẹ́ níbi aburú ọwọ́ ẹ̀. ìjọba àkókò ọ̀sẹ̀ ká máa gbọ́yé nínú àlùkò ránì nìyẹn yakan da kan kada wuri yakan da kan sun gaba a bina masu wani a wani a tarci ne da zira ba ya lalle ne da da ala kafin Allah ya kokan so sai ronu siya abala ya ta faru na alquran amma la qulube aqbaluwa Allah ya maru musu qur'ani ne kama ronu si ne ko lo se lo se àwọn ni àwọn àwọn àwọn àwọn èèyàn alágbára báwo ló ti bá wọn lò ó sì jẹ́ pípa àwọn yìí. Àwọn ọmọ ọmọ abọ́ tẹ́lẹ̀ gbọ́dọ̀ máa sọ fún wa ìjọba yìí ní káfí. Ìjọba yìí wọ́n tó bá wọ́n gbígbọ́ fún ẹ ẹ̀sìn rẹ̀ yìí dáadáa. Wọ́n ti gbọ́ yóò tì mọ̀ bí ẹ̀ ti ẹni lò. Ìjọba gbọ́dọ̀ máa sọ fún ẹ pé ní orílẹ̀-èdè Saudi kò sí àwọn àwọn tí èsì mùsùlùmí ò sí nínú àwọn ìdílé wọn. Ó sì di eléyìí ẹ̀ lè gbẹ́sìn láwùjọ ẹ̀sìn yóò yí ọ nì tó bá yí ọ ọmọ ìpò pàálù kọjá eléyìí tí wọ́n sọ yẹn. àtẹ̀bí táwọn tó dájú nì ìhun náà bẹ̀ láti mú bẹ̀ láti mú. àdébì musa pẹ̀lú àwọn tí wọ́n gbà fún àrí lásìkò fìràwọ́n náà ti lùgbà táwọn ti bá fìràwọ́n náà lù. àdébì sọ̀rọ̀ wá àwọn àrẹ ìwọ̀sẹ̀ là àdébì táwọn ìyàwó tí nílùú Madina ẹ̀sìn gbogbo náà tó ṣá láti ráwọn tó tẹ́ pé ìwà nẹ́bì ń ga lójú wọn bá Islam ìwà tí ń bẹ lọ́wọ́ nẹ́bì gẹ̀gẹ̀ lójú wọn bá Islam. orí ìdí eléyìí kẹ́lù kan wọ́n ẹ̀sẹ̀ fún fún wáyé bọ́ ọ̀ àdìlò yìí ó ń ṣe ọ́ náà ni. ẹ̀sìn Islam ń gọ òyìnbó náà ní tọ́lá lọ́kọ̀ tó táwọn fún Islam ẹ̀sìn tó ká gbogbo èèyàn lóní ẹ̀sìn tó sì pèpè sí ìdíkà máa gbé pẹ̀lú àlàáfíà Islam. Orí ìdí eléyìí, ọlọ́ọ̀bà àlejò ọlá ń sọ fún wa pé ìlà nẹ́bì à ń pa ìtàn fún ọ ìtàn àwọn ẹni tó ti ṣáájú tànẹ́bì Musa là ń kà lọ́wọ́ yìí. Kọ́dà yóò padà fún pàpà nẹ́bì Ádámà tó jẹ́ pínlẹ̀ bàbá ńlá gbogbo wa ló tó padà sọ náà fún wa. Tànẹ́bì Musa àtẹ̀sọ́ tànẹ́bì Musa ti jẹ́ ìnà púpọ̀ sí irú tànẹ́bì Ádámà ìpìlẹ̀ wa náà nù ibi ìyẹn ti bẹ̀rẹ̀ náà lórí àbẹ̀tẹ̀ àdámà. ìfẹ́ ilé náà máa ń yọ pa fún wa. báwa ń gbọ́ ètò ìdákan máa gbọ́ nígbọ́ bí yẹn ń pàlọ́. èèyàn máa gbọ́ èèyàn máa ronú sí èèyàn máa wá lò ó níbi àwọn kọ̀ọ̀kan tí bá ti ń ṣẹlẹ̀ tí èèyàn bá pàdé ló ayé ẹni. eléyìí ní ìtumọ̀ yìí pé èèyàn bọ̀ eléyìí ni tiwọn pé yẹn ń gbọ́ wá sí ọlọ́run ń sọ fún wa pé ìlànà yìí àwọn ọlọ́run ọba làwọn mú wá ẹ léyìí tí ó máa jẹ́ ìrántí tí wọ́n máa kà ní gbogbo ìgbà láàbò ní ẹ̀sìn ní ayé wà ó wà láti gbogbo ìgbà tí wọ́n ti wá ń kà ó wọ́n máa jẹ́ ẹlòmíràn ní àá ah, ohun ti wà yìí kí láàrin oṣù kan òun parí kùránì mẹ́ta ṣùgbọ́n àrí àpẹẹrẹ kùránì òun lára ẹ̀. kùránì mẹ́ta tó ń parí àpẹẹrẹ kùránì wà dà lára rẹ̀. kúrò àpọ̀ mọ́mọ́ túmọ̀ rẹ̀ tí bá ti kàwọn àmọ́ àròrò sí kùránì ní nẹ́jọ̀ yẹn. wọ́n bá mọ kùránì ká tó sùn farabalẹ̀ kúrò àpọ̀ mọ́mọ́ túmọ̀ é ما بعد صلاة فمعكم يا ربان وما إنه يعمل يوم القيامة وزرا رواني وانت لو قولي كوني في القرآن سوى لي يقول كوني في القرآن أرنا كلمة تفسير كوني أي لم يؤمنوا به كوني في القرآن أقول ده wọ́n ti ní alukurani èyí ṣe tí wọ́n sọ pé òun gba akurani gan ni wọ́n ti ṣe ẹ̀rẹ́ ìfẹ́ báyìí ló ń kà èyí ti ṣe tàwọ́rọ́ọ̀tì ló ń kà hmm? wọ́n ní mùsùlùmí lòun ni. ọlọ́ni gbogbo ẹni tí wọ́n ń sọ eléyìí lẹ́nu òun nígbàgbọ́ nú alukurani ń tòun. ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ọ̀gá ní àárọ̀dọ̀ ánìwò ó ti gún rí fún mẹ́nìyẹn. nínú túmọ̀ rẹ̀ ọ̀rọ̀ àbọ̀jọ sír wọ́n ní wàlámúyẹ kọ̀ọ̀ àwò ẹni tí ó kì í ka alukur'an wọ́n tó kọ́ láàrin wá di ọ̀tá rẹ̀ láàrin wá di èhìkìrọ̀ mbàájú rọ̀ lọ́dọ̀ rẹ̀. sọ pàtì pé rọ̀ Torí ìdí eléyìí, gbogbo ẹni tí ó kì í ka àlùkò áàrì, ọ̀sẹ̀ tí ó púpọ̀, gbogbo màlùkùránì kà tó gbé ti tó kì í kà, orí ayé rẹ̀ ló ń gbé tí o. Kọ́ máa ka àlùkò áàrì, orí púpọ̀, ó wà ń bẹ̀ fún ọ nínú kìkì ayé rẹ̀. Ìmọ́lẹ̀ làlùkò áàrì yóò máa tàn mọ́lẹ̀ sínú ọkàn rẹ̀, yóò sì máa tàn mọ́lẹ̀ sí ọ ẹ̀yìn òrí pé ní ara ẹni ló kàn àwọn wá tó dájú jáde ọkọ tó bá ti màlúkú á ní káfẹ́ ta ẹjì wà lọ́wọ́ rẹ̀ ìmọ̀lẹ̀ ti wà lọ́wọ́ tẹ tó dìlé nínú òkú. àwa ìyanilẹ́nu fẹ́ni tó màlúkú á ní ká kò ní sí wò ilé pé ó tẹ̀ wá yírí ẹ̀ ọlọ́ọ̀bà lè kí ọlá ń sọ fún wa yìí pé ní àròdà ni gbogbo ẹni tó wá gbórí kò ń bẹ̀rẹ̀ kò ayé lámi yóò bínú bì táwọn lámi yá kò wà wàlámi yá mẹ́lì Àbẹ́ni tó ń náà ti ẹ̀ máa tà ní ó ń tà á lóòótọ́. Ṣùgbọ́n ní tí ń ṣe tako tí ń ṣe nínú iṣẹ́ ọwọ́ ẹ̀ ó tako ti bẹ̀rẹ̀ lọ́kùn ẹ̀. Eléyìí náà àrọ́dọ̀ aníwò nìyẹn. Òun náà ṣe Òun náà ti tí ń jẹ́ nìyẹn. náà ni wọ́n àtẹni tí ò ní gbàgbọ́ sí àtẹni tí ó kì í kà àtẹni tí ó kìí ń lò ṣàṣẹ náà ni ọlọ́run ní máa ń da ọ̀rọ̀ àní ọ̀pẹ̀ntà gúrí kọjá lùkùnkàn fàyín náà wò yà mí lu yàwó mẹ́lì ọlọ́run àwọn èèyàn bẹ́ẹ̀ lu wizron yàwó mẹ́lì ẹrù ńlá ẹrù tó tóbi nínú àwọn yóò wà torí pé kí ni ó fà àkọ́kọ́ náà lórí pálọ̀wò nígbàgbọ́ náà alukur'an ló lóbi góríkò ń bẹ̀ ìwà ìfẹ́ ńlá ní kéèyàn tó bẹ̀. kéèyàn tó wá náà àbí ló ń dín bẹ́ẹ̀ ọmọ tẹ́lẹ̀ láàrin ọmọ àti ẹ̀kọ́ náà láàrin ni wọ́n sọ báwo lè ṣe tóbi lè sórí rẹ̀ ayé àtàlẹ́ àmọ̀ fọ́ láàrin sì sọ ọmọ ẹgbẹ́ ọba yìí ṣe eléyìí o orí ibu ayé àtàlẹ́ àmọ̀ ní bẹ́ẹ̀ ilẹ̀ gbogbo wọn bẹ́ẹ̀ bá wá kà á àbẹ̀ lò ìtumọ̀ rẹ̀ náà ní pé gbogbo ńlọ́lọ́ ni ọmọ ti òun náà lọ́ọ́ máa àti bí wọ́n lọ báyà wa Aisha bí a máa ń gbọ́ pé anábì sallallahu alaihi wa sallam kílùkù alukur'an máa tó lọ bẹ̀rẹ̀ àìsàn bí àìsàn yìí sírí wà nẹ́bì gan lóòótọ́ àní kílùkù alukur'an wà nẹ́bì náà làlùkur'an ẹ̀sẹ̀ ọ̀rọ̀ yìí sì tó wá yá àwọn kan pàtó kí ni kílùkù alukur'an bò wọ́n á ní gbogbo máa ṣe máa ṣe ti bẹ́ẹ̀ alukur'an yẹn òun náà lànẹ́bì máa ṣe. gbogbo mẹ́jẹ bẹ́ẹ̀ jìnnà sí eléyìí ọ̀dà tí bẹ́ẹ̀ náà Kùránì yẹn òun náà làwọn máa jìnnà sí. wọ́n ní ìyún náà ni tí fi ń jẹ́ kíni o tí Kùránì fi ń jẹ́ ìwà Nábì sallallahu alaihi wa àbùsọ̀ pé ìwà ni kíni o náà torí ìdí eléyìí ẹgbẹ́ ni tó bá wọ́n lò ní rẹ̀ wọ́n gbogbo àwọn nǹkan tó wọ́n máa rò kúta kúta mi kùránì ọ̀sà rẹ̀ ń pélé ọ̀dà gbogbo àwọn nǹkan tó wọ́n ti máa rò pé ń gbà mí gan kùránì ọmọ fún tó jùlọ eléyìí kò burú kò sí tó ń bi eléyìí kò sí tó burú ń bi eléyìí kùránì ọmọ gbogbo ẹni tó bá lọ gbórí kọjá àlùkòrán yóò máa ṣiṣẹ́ ni o àhàpọ̀ kọfí ìdùnnú ti lẹ́yìn ó sọ wọn máa tẹsẹ̀ bọ́sẹ̀ nínú òkùnkùn òru biribiri ó sọ wọn ò ní máa fi tí ó kù síta gbogbo ẹni tó bá ti kọ àlùkòrán ní ìtúgbò etí kò sí nǹkan mi tọ́lẹ̀ sínú gbèsè ayé ẹ̀ lọ́tún lè rọrùn. ìwọ ò ní wá àlùkòrán wo dídà àlùkòrán nínú gbèsè ayé rẹ̀ ẹ̀ ọ̀gá sí ọ̀nù. Torí ìdí eléyìí, bá ní ìsìlẹ̀ gẹ́gẹ́ bí Mùsùlùmí nínú àwọn àrkánù ìmáàn tí ò fẹ́ jáde wúlẹ̀, òun náà ní kíni, òun náà ní ìmáànù bil kitab ká nígbàgbọ́ pẹ̀lú tí àtọ́lọ́wọ́ bá lè tó kọ̀ọ̀kan. Ẹni wípé a lè kíni, al-imanu billah wa malaikatihi wá kò tún dè yìí. àwọn tí báyìí tó sọ kalẹ̀ nínú ẹ̀ náà ni kìkà wàlú kùránì wa. ọgbọ̀n tó bá ti wá léwu nígbà tó ń lọ kùránì. èyíkà ó gbé ìgbìlẹ̀ tó ní ìjọba dàrí kìyàmà. irú àwọn èèyàn bẹ́ẹ̀ ìyá mílù ya ó mẹ́lí kìyà má tì í zọrọ ẹrù ńláńlá ẹsẹ̀ ni wọ́n gbé jọ náà. kùránì خالدين فيه وساء لهم يوم القيامة لا ọlọ́ni ìdáwì wọ́n máa wá bẹ nínú wọn tí wọ́n máa jẹ yẹn ọlọ́ni wàsá àdáhàn himla yàwó màlìkìyàmà ọmọ burú fún ọ. irú ẹrù tí wọ́n máa rù gbé yìí ẹrù aburú ọmọ burú fún wọn kéèyàn ó ru ẹrù báyìí dé njọ́ náà nígbà rẹ̀ ti hámà ẹ̀wọ̀n náà. Gbogbo tó kó tó bẹ́ẹ̀ bá ti náà gbogbo tó bá ti kọ́ àlùkùránì tí kò tó tó kù fọ́ màá ṣe náà. Ọlọ́run ọ̀fẹ́ ló kù fọ́ màá ṣe. Káàdì náà ọlọ́run àwọn rárá yóò wà àlùkùránì tó nílà lò ó sì rí kó lò náà ìjọ tàkùtà ọlọ́run ló lò. Ọlọ́run wà báwo láyé ká ọmọ bẹ̀rìmọ́n báwo láyé ká ọmọ fàfikún kílẹ̀ kẹta káfírún bẹ́ẹ̀ ni ọlọ́wà ní ọlọ́wà nínú súrà kan náà ló sọ gbẹ̀tẹ̀ láwọn pẹ̀lú nínú súrà kan náà ló ti sọ àwọn àyà mẹ́ẹ̀ka yìí ló ti mú wa gbogbo ẹni tí ò bá ti sàlùkùránì ètò gbèsè ayé ẹ̀ tó lè lè fi kùránì ṣètò gbèsè ayé o ẹ sì rí pé alápòsí ni wẹ́n ti lọ yà bí tí fún rẹ̀ ní ọmọ ti fọ́mọ làkejì. ọlọ́run nípa ti kó irú àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n máa jáde kó nu ẹ̀sìn nítorí tí ọ̀fẹ́ ni máa ṣe. ẹ wọ́n náà kódà náà pàdé gbígbìnrin ga náà fi yóò padà yá gègé nípa ọlọ́run tí rọra. owó òdi kùránì ìgbésí ayé òun nígbàgbọ́ ní kùránì nígbà tí gègé ní ẹ̀dínlẹ̀ torí ìdílé ìjàmbá mùsùlùmí àwọn ọ̀rọ̀ yìí òun pè wá síbi ká máa pàtàkì alukur'an kur'an yẹn ṣe ń tà fọwọ́ yẹn pẹrẹ mú àwa yàní lẹ́nu sẹ́ni tó ká alukur'an kódà tó tún ha sórí kur'an yìí wá padà tó dẹ̀ ká ẹ̀ wá gbé ìdúlẹ̀ ó kàn ló burú jẹ́ tí ó kà rárá lọ ẹni tọmọ kur'an tó lè kà ọ́ wá sórí wọ́n wá gbé ìdúlẹ̀ yálà kéèkà ni. èsè mọ̀rọ́jà ń ha ni kee ń a ni àwọn ló burú ju o báwọn tí ọ̀kà náà dé díẹ̀ rárá tí wọ́n bá ń jẹ ìlà ẹyọ ọ̀kan ọgọ́rùn tó ń tọ̀wọ́ di nígbà lùkìlá wọn. àbá ìgbọ́n tọ́lá wí ẹ̀rọ tó bá wúlò pé wọ́n ní kẹ́rẹ́ báyìí náà yá mélòó yọ ọmọ ìpè má tì yóò yóò àwọn òtútù وسألهم يوم القيامة لا يوم القيامة تعدون القرآن يا رنوسي لا الله صي لا يقوق عليكم ويقع رنوسي ọgbọ́n mùsùlùmí ẹ̀kọ́ ronúti láàtà àjọ ọmọlẹ́kẹ́ ọ̀yẹ̀ kí tiwọ́ tó pọ̀ ọ̀yẹ̀ ká mọ̀ yí pé àyà yìí látòní lọ bá àbá ti ẹ̀ ronúti dáadáa bẹ́ẹ̀ tẹ́lẹ̀ látọ̀ ronú sí ilé nìkan múra sí kùránì ju àti múra tẹ́lẹ̀ lọ. Bàtà bá múra sí tẹ́lẹ̀, àtúbé oríire ìdùnnú fún wa. Bọ́ọ̀ tọ́ bá gbé ìgúlẹ̀ tẹ́lẹ̀ kí a lọ tọrọ àforíjì. Mo sì wá tó mọ pàtàkì àlùkùránì látàdí lọ. Subhanallah. Ẹ̀rọ àwa wa ni wọ́n ní kíni? Àlùkùránù jìnà. Àrẹ wí ni láàfá kúrọ̀ bá dà ó kí ni tó ń dààmú ayé rẹ bí. àlùkòrán ní gbogbo pàpín ọ̀rọ̀ tó ń wá sínú gbogbo ayé rẹ gbogbo pàpín ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bí ẹ bá ti mọ àlùkòrán tó ti ń lo ti ń bẹ́ẹ̀ náà kò tó sì máa ń nù gbogbo ayé rẹ. àìgbàgbọ́ rẹ tí ò dúró déédéé pẹ̀lú ẹ̀ náà nígbàgbọ́ rẹ bá dúró déédéé pẹ̀lú àlùkòrán ó ní tó sì. ẹ àní nínà náà fẹ́ wà fún ọ ó yí ayọ̀ ẹni ẹlẹ́nu yìí máa rájú mọ́ tí ẹ̀tọ́ bá níhùn náà ó sì máa bẹ pẹ̀lú àlàáfíà ó si máa bẹ pẹ̀lú kọ̀kànbalẹ̀ ámẹ́ lè tàṣe àyàn ní ha kùránì ní máa ń lo kùránì ọmọ wa lo àtẹ̀yà akẹgbẹ́ mi tàjọjọ́ máa lè kéwú. Ẹjá ronú táwọn ẹ̀ dáadáa. Ẹ Kùránì kíkà wa pọ́pá fóònù lẹ̀ lọ́wọ́ wa. Àtọmọdé wa kà fún àlẹ́ fóònù ọ̀tẹ̀ yìí ti jí fóònù náà tí ó sùn lálẹ́ náà fóònù náà ní ọ̀tẹ̀ sùn jí lóòrùn lọ́sẹ̀ ọ̀ma padà gbogbo pàdé fóònù rẹ̀ kọ́ lójú kò sí tó fà á yóò tẹ̀ sùn náà yóò sọ lè má náà ni. kùránì sì rèé ẹ bá kéde pé kéèjì mélòó lọ ń kà lójúmọ́. yọ mi wà mo kà ju kéèjì méjì lọ tó jẹnu ká kéèjì méjì. abẹ́ lè tàṣí pé kéèjì méjì jẹun náà lánàá ní fún ọkọ̀ ọmọléṣẹ́ lápò ọ̀kájú. àwọn ọmọléṣẹ́ kò sí pé káwọn màkájú sì jùsù méjì kò ní tó ní kọ̀ọ̀kan lè gbọ́mọ̀ ká jùsù méjì lójúmọ́ ní kùránì tí ó ti wà nínú ọmọ ẹgbẹ́jì tó kà lórí fóònù ni wọn náà wòye péjì tó ti máa ti yáyì tó ti sọpa ọmọ ẹgbọ́pà tó ń ti lójúmọ́ àṣàrí nígbà tí èèyàn ti kà fọ́pá ẹlẹ́lómi máa ti gẹ́rẹ́ ẹni tẹ àwọn àǹdẹ́gbò rẹ̀ ó kálukú náà wòye péjì tó ti lójúmọ́ ó ti ti ti Facebook bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ náà ló tún síbò míì oríṣiríṣi bẹ́ẹ̀ ni. ìmá mùsùlùmí jápẹ̀rọ akákìyèsí o jápẹ̀rọ akákìyèsí o tá a bá sì ṣe lè dúkùrà ní jùlẹ̀ ẹ̀rù lọ́wọ́ bá lè tura sọ fún wa lọ́wọ́ bá lè tura ní ẹni ọba ti dúkùrà ní jùlẹ̀ ó ń tàn ẹ̀rù ẹ̀sẹ̀ ńláńlá ní ọmọ àrùn kó ń bá ìlú kó wa náà wù á rí pé ọ̀rọ̀ náà ọba yẹn kò sí ìjà yàn ọ̀rọ̀ náà wà lórí kíni sí o gbogbo ẹ̀dá tí lóun dídà gbọ́n náà kọ̀ọ̀rán ni sí ọmọ tẹ́lẹ̀ ọmọ tẹ́lẹ̀ ọ̀nà ni. ìyẹn la fi sọ fún wa pé tó wà parí ní ìjọba sẹ̀dá tí wọn wọ́n máa lé rẹ̀ wọ́n máa gbèsè ayé rẹ̀ tó gbèsè ayé rẹ̀ tó ẹ̀rọ kan lọ fẹ́ kí gbogbo ayé tòun náà dà ẹni onímọ̀ tó wá ń tẹ̀lé lọ́wọ́ rẹ̀ àti ẹwà rẹ̀ náà nù kí láti ẹwà rẹ̀ kùránì náà nù ẹ̀rí àtẹ̀lẹ́ ìfẹ́hùn láti ẹwà kiri òun lè fi ń lò fún ọba tilẹ̀ bẹ̀rẹ̀ tí ó ń lò nínú ìgbésí ayé tiẹ̀ àti lórí àwọn ọmọ rẹ̀ tẹnu rẹ̀ ká abẹ́rẹ́ nǹkan eléyìí ni o lórí ìgbìmọ̀ ẹni tó sọ pé ṣé òun náà lọ́wọ́ kan ní ti tẹ̀lé ẹ̀ ẹjọ́ ẹlòjẹ́ ló ṣe yá nìyẹn ọmọ náà forí ilẹ̀ ó ti ṣàṣeyọrí nù ó ti ṣàṣeyọrí kò sí dààmú kan fún ìgbé ayé tó ní sẹ́ àdébà ní ọ̀bá òun lámú èyí tẹ́ fi ń darí ayé wọn ọ̀bá òun lámú èyí tẹ́ fi ń pè òun débi sèyí lọ́sẹ̀ yìí wọn òun ọ̀bọ́ tó tọ́lá nírú ẹni bẹ́ẹ̀ òun ìyàwó mẹ́lìkì ya ètì ní ọmọ burú nínú ẹrù ńláńlá fún ẹrù ńláńlá Ọlọ́run wá ń sọ mú wa, gbọ́jọ́ náà ṣe rí, ọlọ́níyá ọ̀nà yóò bá omi sùúrù ọjọ́ máa ń sọ yìí. Òun lọ́jọ́ tí wọ́n kan fèrè sínú wo ẹ̀rí táàbá ti ti yẹ wọn fèrè tí wọ́n gbà lérò. Òun táà ọlá, tí ò ní kí màláìkà ta gbèrú sẹ́fẹ̀ lọ́wọ́ ìyẹn làwọn àbá àti sọ fún wa yìí pé ajé sí wípé ẹni tí ó máa bèrè ọ̀hún òun lẹni tí ó kọ́kọ́ dìde nìyẹn fún àwọn ẹ̀dá ọlọ́run. pé lẹ́yìn ìgbà tó ń bá jí tán òun lọ́wọ́ àti ọlọ́run bá ní kó òun dìde pẹ̀lú àti ọlọ́run ló tó wá sọ pé kú mú. Allahu akbar, Allahu akbar. Ah! jẹ̀mọ́ mùsùlùmí ìjà bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ti dá wa ìjà bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ti dá wa ọlọ́wọ́ bá lè tọ́lá ń sọ fún wa ṣe ní ọjọ́ ta wí ọjọ́ kan ni ọjọ́ tó lágbára ni ọjọ́ tó ń kálukú wa yàwó máa yòó bá òfin sùúrù ọjọ́ tí wọ́n pèpè ẹ̀ǹdẹ́ tí wọ́n fa fèrè ọyá tó ń kálukú ẹ̀ǹdẹ́ òun lẹ́lẹ́kejì torí pé wọ́n ti kọ́kọ́ fọn mú tú tẹ́lẹ̀ bóyá gbogbo yín pátá ẹ tán ó kálukú ọ̀tàn màláìka kú tí ń pààyàn lóòkù kò sí sẹ́ni kìkan mẹ́ ìyẹn náà bá lè fi ọlá ní sọ fún alárùkọ yá nìyí kó tó bá ti jẹ́ náà kó lè sí nǹkan kan máa wà nílé náà nílé mọ̀lẹ́kọ lè yà o ẹ̀rẹ́ nìkan àwọn afáàní ẹ̀sìn ní ọlọ́kọ̀ọ́ ní kò sẹ́ni kẹ́tẹ́ lè dá o ọ̀rọ̀ nígbà ní lè mọ́lẹ̀ kò lè yà ọ́ ọlọ́lá ayé dà á ló tún ní kápá àti kanlé nínú yín ọyọ rí. ọ̀sẹ̀ tí ó fèsì ọlọ́run ẹgbẹ́ lè láì wá èdè lè tàhà ìyọ ọlọ́run bá kàyàkàyà lẹ́nu ìbẹ̀rẹ̀ ìkẹta ìyọba ọ̀kan tó tó kù náà. Allahu akbar ayọ̀ wájú ẹgbẹ́ ìrù ọlọ́run ọba jẹ̀máà ẹgbẹ́ kejì ayọ̀ ọlọ́run ọba lọ́kàn káàkiri kọ̀kọ́. Bàbá mi sọ pé bẹ́ẹ̀rẹ̀ ọlọ́run kò jí jíjẹ́ bẹ́ẹ̀ náà jí wípé àná ọ̀sẹ̀ láti rẹ̀ lọ. Bàbá bẹ́ẹ̀rẹ̀ ọlọ́run kò jí jíjẹ́ bẹ́ẹ̀ jí wípé mo jìnà sí sọ́lọ́wọ̀ fẹ́ lọ.

abẹ́yìnká ẹni kùránì ò tó òun lẹni tí wọ́n fọ̀ kọ́nà ń wí báyìí tó rárá ìyẹn kọ́ làwọn abẹ́ òun tó ní ìgbàmí tó ń fẹ́ wí tó ń fẹ́ ṣe kíni tó ń fẹ́ wà lọ. bá ti sọ nípa nǹkan báyìí ó ti tú wọ. ṣùgbọ́n wọ ó kò gba lọ ó kò gba lọ ó kò lọ ó tó lọ bò mí láti lọ wá solúsàn tí n tí ń bá ọ fẹ́ ránù gbèsè ayé rẹ tí n tí ó ṣẹlẹ̀ sẹ́nìkan láyé tí ò ti ṣẹlẹ̀ káwọn kan rí o. ṣé lásán ọlọ́run ní ká ànẹ́bí ọ̀pọ̀lọ́run fún agbé ànẹ́bí kalẹ̀ fún animátàbí sàálà ni. ọlọ́run làkúrí káàní lápò sí rasulillahi uswatun hasana abẹ́rìkà. ọlọ́run tó pa tó parí ọ̀run fún sọ́rọ̀ pẹ̀lú ànẹ́bí yìí káwọn náà lọ sọ́ọ́dì kí làwọn nǹkan tó fi ànábì láyé kí nǹkan tó lọ lọ́ka kéèsì nìyí kí nǹkan tó fi ànábì láyé àti tó fi ànábì pọ̀. ẹ ìyàwó òun kú rí ìyàwó òun lọ́pàá ìyàwó òun tó kú ní ìjókòó òun sì sọ́dọ̀ ọmọ àìsàn sí ọ. ẹni ẹni tó ṣe pé ìyàwó bá ànábì tó yẹ pé gbogbo ohun tó ní láyé pátá òkú bá ànábì tó ká ànábì lọ nígbà tí nǹkan lé ẹni tó dúró tà nẹ́bì tó ṣe pé dáàbí bá lọ sí wápọ̀ òun ni ó kú lójú ànẹ́bì kọ́ ànẹ́bì ti di ìyàwó mi gbọ́nà. gbogbo ìgbà tí àwọn akọ̀bí kan jẹ pẹ̀lú ànẹ́bì ó ti àmọ̀ yìí pé ànẹ́bì ò di ìyàwó mi gbọ́nà ìyàwó kan òun náà lọ́wọ́ lọ́dà ìdílé sọ́mọ́ wà áyè òkèlè. káwá wo ìyàwó tà ànẹ́bì padà bí láyé. kí ló gbé ìyàwó ànẹ́bì jẹ́ kí gbogbo yàrá kan ẹbí fẹ́ kó kàlà lọ́kàlà jẹ́ ṣùgbọ́n ìyẹn hálí sọ̀rọ̀ lákà lẹ́bí ìfẹ́ lórí jẹ́ bẹ́ẹ̀ o. kó láwọn àdí àwọn eléyìí àwọn sáyẹ́ǹsì kò sì yé wọn àdébù wọn mọ̀ pé ọ̀gá ayé tó fẹ́ fẹ́rẹ́ ẹ̀yọ̀ gbọ́dọ̀ fẹ́ jíjẹ́ rìn lọ kò yẹ yìí láàbẹ̀bí tó jẹ́ ìṣó yẹ yìí. ṣùgbọ́n àwọn àmẹ́bí ọlọ́run la pé kókó wà

ó kú lójijì. Kódà ìsáàrí kọ́lẹ̀ yìí pé àwọn méjì kan kú ànẹ́bì lọ́dún kan náà. Ìsáàrí kọ́lẹ̀ yìí pé nínú ọdún tí wọ́n pè lọ́dún pàlújẹ́ pàlújẹ́ jù láyé, wọ́n máa pè ní ẹ̀mọ̀lẹ̀ òjì. Ọdún pàlújẹ́ pàlújẹ́ láyé, ọdún àdíjá kú àmẹ́. Títí ìyàwó àti ìsọ̀ mọ̀ wà ní ìgbòkúlẹ̀. Wọ́n ní ìjọba ìpín kiri ìyàwó òjò kúrò lójú ogún ọ̀gbọ̀n àdìgbòkúlẹ̀. Torí ìlàkúdà lọ́dà. Nígbà tó bá ti sọ́mọ̀ bá máa. akúdà lọ́dáhùn ànẹ́bì gan-an ànẹ́bì àwọn ànẹ́bì tó parí ẹ̀ẹ́n ìgbà tó ń ti wá bímọ àwọn ọmọ ọmọ bíi mélòó lọ́wọ́ ìpínlẹ̀ bímọ mẹ́ta sí ìgbà tó mẹ́ ànẹ́bì náà ti tó tó wọ́ ọ̀rọ̀ náà ànẹ́bì bí ànẹ́bì bí ọmọ méje ànẹ́bì bí ọwọ́ ara rẹ̀ sí ọ̀kẹ́ náà ló kù.

àwọn ọmọ tó ń tó jẹ́ náà ti parẹ́ látàríwá òsèyí àbẹ́rìdá àwọn ọ̀tẹ́ ẹ̀sìn tó pa nù wọn ọ̀gárí tí wọ́n á sọ ní ìwọ́n fún mi jẹ́ ànẹ́bí ọlọ́run yọ́pọ̀ mi jẹ́ tó ti ṣe eléyìí èèyàn lẹ́sìn sí dáadáa o àwọn torí ti ọba nìyẹn torí tó èyí ò ní tẹ́ kankan lọ́wọ́ ẹ̀ẹ́kẹ́ni kan ọ̀ abẹ́lẹ́ wọn àdáwò tí ọba tí ọba ìgbàgbọ́ wa jẹ́ ọlọ́mọdé ọba wa ọlọ́run jẹ́ gbèsè ayé wọn máa rọrùn àbábí tí nǹkan orí kò sí ẹ̀ àǹkà lẹ́gìsì nínú ìgbésí ayé o ìgbà lẹ́gìsì wa ń bẹ nínú ìgbésí ayé tó bá wá dé wá ní bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ lé wa kó ìjọ ọlọ́run ọgbọ́dọ̀ lẹ́gẹ̀rẹ́ ọgbọ́dọ̀ lé wa kó ìjọ ọlọ́run ọba o orí ìṣẹ̀lẹ̀ gbogbo àwọn tó wá jẹ́ kí wọ́n ya ọ̀daràn láyé mujrimon kírímínà là ń pè bẹ́ẹ̀ wọ́n jẹ́ kírímínà wọ́n ya ọ̀daràn títí ẹ̀ sì fi ń jẹ́ kírímínà tí wọ́n ń gbìyànjú kírímínà. ìlú ìtọ́lé lè wá arúfin àbẹ́ ẹ̀kọ́ ni arúfin ìjùmọ̀ rẹ̀ náà nìyẹn. gbogbo àwọn arúfin gbogbo àwọn òfin tó lọ́ọ̀ bá àlejò ọlá gbé kalẹ̀ àwọn anípòtò àwọn láàmú àwọn ṣètò òfin àwọn lọ́tọ̀ òun làwọn máa lò ọlọ́ni tó bá di gbogbo ìṣẹ̀lẹ̀ láàkó gbogbo wọn jọ kí a ó máa yìí dé lọ́jọ́ yẹn ìyẹn ọjọ́ gbé ṣẹlẹ̀ ṣíláàmà zòrò pa inú àmì tá a máa fi hàn wọ́n nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí wọn jọ náà ṣé bá ní zòrò pa àwọn àfọ onímọ̀ tẹ̀síìr wọ́n ní ẹ́ ìyún nù wọ́n zòrò pa ojú òun láàrin pójú wọn jọ náà àwọn tí ó pè jáde ṣé wàá dúdú gẹ́gẹ́ bíi blue látara azrak òun nìyẹn yóò wá gbé jáde gẹ́gẹ́ bí blue. a ní rí àwọn funfun kankan lójú wọn a rí mọ́jọ́ náà. abẹ́nìká nínú àmì táàbí mọ̀ wọ́n nìyẹn ń jọ náà. wọ́n ní ìjọba wí. Tuyúnù ń zokò àwùjọ òun tú àbẹ́rẹ̀dá ẹyinjú wọn tó dàbí blue kéèsì wọn gbogbo wà dúdú kan lójú kánà wọn ni eléyìí ayatollah anna on ashabul jahim allah akbar eléyìí ọmọ ẹja mi káàdì máa ń sọ̀bọ̀ síbi tí wọ́n lọ́jú nínú jẹ̀yìn mú lọ iná ni wọ́n darí sí kòkòrò àtọ́wárí bẹ́ẹ̀ kí wọ́n tẹ́wá sí bàbá ààtùn àtẹ̀tọ́rọ̀ sọ bá wàbí táwọn ọmọ náà ṣe ìwọ̀n lélẹ̀ ẹnjú wọn ṣe kíni ẹnjú wọn blu yẹn yẹn ni gbogbo fèsì ojú wọn wọn wà dúdú àwọn lójú tẹ́lá àwọn tẹ́lá àwọn ìṣiṣẹ́ káàkiri wọn wọ́n pé àwọn tí wọ́n bá ṣe èèyàn bújọ́ kí ni wọ́n lè wọ́n kò é dúdú sójú náà ni ẹ̀rì wọ́n máa kò é dúdú sójú wọ́n táwọn kéékèèké ṣé wọ́n wá ṣe kí wọ́n gbà fún wa nílé ìwé ẹ̀rì àwọn ilé òun kọ̀ọ̀tà àwọn tá a sọ pátá wí àwọn tíátà ń ṣe alẹ́ wọn ò sí mẹ́gbẹ́ta wí o kódà gbogbo àwọn àwọn ọ̀gá béèlì ọmọ aláwọ̀ máa ń fi tíátà lẹ́lẹ̀ nígbà náà. àtàwọn míì náà ṣùgbọ́n jáde mọ àwọn ẹni bí nígbà náà tí wọ́n lọ sọ́ọ̀dì oníkùnrin ẹni ó kùn edu sójú àwọn ẹni bí náà ni máa ń kùn edu sójú ẹni bá láwọn àtàkà jẹ kí náà ń wọn kẹ́kọ̀ọ́ kọ ìlú gbogbo ó dúdú àbí pé iná ọmọ nàìjíríà yìí náà ni wọ́n ní. lórí ìdí eléyìí nínú táàbì ìjà ọmọ nìyẹn ọlọ́ni ẹnì kẹ́kọ́ ọwọ́ yàrá ibà wà bà wọ́n ẹ̀ka káàpàtú náà bẹ́ẹ̀ náà wọ́n máa wá ṣe pàápàá láàrin ara wọn nígbà tí wọ́n bá ti dààmú tí a bá ti jẹ wọ́n. Wọ́n a máa sọ pé ńlá bí sùn ìlà àṣírọ̀ ọgbọ́n tá a sì lò láyé abẹ́rẹ́ gan wọ́n máa wò ó pé ah ṣé àwọn sì ti lò ju pásírọ́ àwọn ò tí ì lò ju wíwá bẹjọ́ mẹ́wàá lọ báyìí nígbà táwọn wà láyé táwọn sì lò ju bẹjọ́ mẹ́wàá lọ báyìí. àwọn abọ́dé sí ní kẹ́kọ̀ọ́ ní ilé nìkan kọ́ ọ̀rọ̀ ọmọ sàárè náà ń bẹ́ ń bẹ́ gbogbo nǹkan kálukú ti lò pátá wọ́n lóun náà ń bẹ́nu sọ̀rọ̀ pé ah, owó tá lò sí ìjìnlẹ̀ ọjọ́ mẹ́wàá náà lọ. wọ́n ní wàá máa sọ yẹn láàrin ara wọn wọ́n ní láàánú àlàmú kíkọ ẹ̀yọ́ kú lu tí wọ́n sọ ohun òye wọn àwọn alámímọ̀ nípa tí wọ́n sọ. tí wọ́n sọ yẹn wọ́n máa ẹ̀yìn kan tí wọ́n yà ti bà wọ́n wọ́n kà wá ń sọ gbogbo wọn rí bòròbòrò wọn kà ká wo tá a lù láyé ọ̀hún náà tẹ̀sí wàhálà wà láti gbogbo àdúgbò ìjọba yìí gbogbo tá a lù láyé náà kókò tó ń fa ọjọ́ mẹ́wàá tẹ́lẹ̀ náà lálo. ọ̀rẹ́ ni nánú àlàmúta ẹ̀ kú ló ń àwọn la nípa nǹkan tí wọ́n ń sọ yẹn yẹ kú ló amúsálù wọn nígbà tó ṣe yí pé amúsálù wọn. أعدالهم رعيا أمثالهم wọ́n ní amútàlù bẹ̀yẹn lẹ́ka sọ pé aṣojú wọn ẹ mọ̀mọ́tẹ́lù ẹni tí sojú ẹni ẹni tá a lè yẹn gẹ́gẹ́ bí abẹ́fẹ́ tó wàá jẹ́ aṣojú láàrin wípé kẹ òun ló pín làákà ìjẹ́ láàrin wọn. wọ́n ní amútàlù òun tọ̀rí kọ́ àdálù òun ra ẹyá ẹni tí wọ́n rí wípé Àkàìdákà ìtìlẹ̀ ṣe déédé jù nínú wa nínú ọ̀rọ̀ tó wọ́n sọ níjọ́ náà. Àrẹ́ríkà títí tóbi lè Islam lè mókè títóbi ibi tí wọ́n wà yẹn ọ̀dọ́gbọ̀n Ẹ̀rìkìyàmà títóbi ẹ̀rú bẹ̀. Àmà tí ọ̀dọ́gbọ̀n Ẹ̀rìkìyàmà kò jẹ́ àwàsá o. Ọ̀dọ́gbọ̀n Ẹ̀rìkìyàmà kò jẹ́ àwàsá o. ẹ̀rí òtábà kan àwọn ń ṣe mọ́díwà lórí wọ́n wá pa ìjọba jáde fún wa tó jẹ́ ká mọ̀ yìí pé ọjọ́ gbọ́dọ̀ àti àmọ̀ tí kí kékeré o. wọ́n ní wàlẹ́ àbí ìbò lẹ́bí sùrùjá zàgbà àtòhù lèkúnlé haolí nìlẹ́l ahawa lè mú kíkẹ́ yìí ní lèkúnlé haolí nìlẹ́l ahawa lè mú kíkẹ́ yìí ní ó wà lẹ́ àbíbù ànábì tó ń sọ fún wa pé ká tẹ̀lé lánàá rẹ̀ ó wà lẹ́ àbíbù òun là yọ ọlọ́run o òun là yọ ọlọ́run o gbogbo tí wọn náà ń bá bẹ́ẹ̀ wá mú ayò lọ́rẹ̀ẹ́ ànábì ni yọ ọlọ́run ni ó tẹ̀lé o torí pé túrújà sàbá àtùkù tó bá ti gbọ́ pé nàìjíríà mà kò sẹ́nìkan tá a lè máa rán kan kó lè sì tẹ́ wa mọ́tò yòó lọ nìkúnlẹ̀ àwọn ní fún gbogbo ẹ̀rùbà kọ̀ọ̀kan tí jẹ́ ẹ̀rùbà mílẹ̀ àhàwálè mọ̀kẹ́kẹ́ yìí nì nínú àwọn ẹ̀rùbà tó ẹgbẹ́ tí ìbá rí yóò dúdú biribiri ẹ̀rùbà ìjọba ìrìkà àmà nìkan ẹ̀rùbà ìjọba ìrìkà àmà kọjá abẹ́ ìjọba ìrìkà bí ẹ̀rù ìjọba ìrìkà àmà ìyàtà o ẹ mọ̀ pé láyé bí tí ìbá ṣe gbẹgbẹlẹgbẹjẹ ṣe lọ́tún ṣe ṣé àlùkà àmà ìjẹ́ lọ́tún ṣe ò sí ìjẹ́ lọ́tún ṣe ò pẹ̀lú àlùkà àmà ẹ méjì á di ẹ̀rọ àlùkìyàmọ̀ yọ̀bọ̀yọ̀bọ̀ o ẹ já di ẹ̀rọ àlùkìyàmọ̀ dáadáa o. wọn náà bàlẹ̀ tí wọ́n àyè pé káwa lè sọ pé ìtì ẹ pé jù náà wọn máa wá sọ pé ńlá lè san ìlàyà ó máa ẹ má dáhùn ọjọ́ mẹ́wàá kí lẹ̀ sọ gbogbo nǹkan láyọ̀ ojú ọjọ́ kan náà lọ jàre ojú kí ni lọ ojú ọjọ́ kan náà lọ máa lò láyé ojú ẹni tí ń sọ̀rọ̀ fún òdòdó ọjọ́ kan lọ yìí ọlọ́ tó lé lọ́dún ìdíje láyé ṣùgbọ́n ẹ̀rù bájọ́ gbẹ̀rẹ̀ ìkìyàmẹ̀ àti kúkẹ́ta pẹ́ lórí ìdúró kúkẹ́ta pẹ́ lórí ìdúró ṣùgbọ́n náà lọ́hùn ọmọ tó lè pa ànábì sí pẹ́ wa à sùhánàlá ànábì jẹ́ já máa bọ́jọ́ ọ̀hún ṣe bí ìdàdí ṣìgá tó ní yáwó mẹ́ làdínlà ìlà àdínlù ṣùgbọ́n àtọ̀ yóò dínlù òmùngbọ́wó yáwó mà làdínlà ìlà àdínlù àbẹ́rẹ̀ wọ́n máa bẹ lábẹ́ bòjì ọlọ́run lọ́jọ́ tí ò ní sí bòjì kíkà àrùn bòjì tọ́lọ́run. Bàbá Abáńsáró àdìgbé wọ́n ní òru ọjọ́ náà. Nígbà tí yẹn bá gbé ọbẹ̀ tó iná, ọbẹ̀ tí yẹn ń tè lórí iná, ó tẹ́lẹ̀ tí wọ́n dé, wọ́n ní kó yọ̀ máa kọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ làwọn yóò tún máa kọ́ ọjọ́ náà ní. Fóònù náà ń ṣe lágbára tó. Yọ̀pọ̀ làwọn yóò tún máa ṣe kí àwọn tí ọba adé kọkọ lọ tí wọn sọ àwọn nǹkan tí wọn ṣe àdébí ká àwọn àdébí dàgbà yẹn ọkọ àdébí jìnnà àti kàmúra wọn jìnnà rí ní sí ìwúkórí òtítà akẹ́yìn náà mọ́ra pálá láti wà ní ọ̀tọ́ mẹ́ àdébí ní ìmọ̀ọ́mú àdìm gbogbo ọtọ́ bá ti jẹ́ aṣáájú tọ́ba ti ń dóni déédé ìjọba wà wọn náà jẹ́ kan náà àwọn tani wọn náà jẹ́ kan náà àwọn tó bọ́ nínú wàhálà yìí. Ànábì ní àwọn ẹni tó ṣe wípé ó bẹ̀rẹ̀ gbígbé ayé rẹ̀ níbi tọ́lọ́hún ó sì dàgbà lórí ẹ̀ náà. Àwọn méjì kan tí wọ́n fẹ́ ara wọn ti di ọlọ́run ìgbà tó wọ́n kò fira wọn lẹ̀ náà lórí tọ́lọ́run náà fira wọn lẹ̀. Ọkùnrin kan tó kọ́ lóbo mọ ẹ̀la kọ̀bílì mọ́sáàjì gbogbo ìgbà lọ́kàn ṣe ọmọ wa mọ́sáàjì. Òdìbẹ̀rẹ̀ àti ìdílé ìrọ̀ gbogbo ìgbà lọ́kàn tí ọmọ ṣe ní ọmọ wà mọ́ṣáájú ọ̀rẹ́ ká ti fi kàn sáà wọlé sí lọ. àlébìtún ní ẹnì kẹta bẹ̀rẹ̀ tó foríkì mi báyìí fún ìṣòro àforíkì fún mi ọlọ́run kí n tún ṣe bẹ́ẹ̀ máa títà wọn arántí ọlọ́run títà wọn mọ̀lá àti tún síwájú tí wọ́n arántí gbogbo àwọn àmì ọlọ́run àmì ọlọ́run ká ọlọ́run tó tóbi o. bákan náà ní ìrántí ọlọ́run lórí kó yáwó fẹ́ẹ́ ṣe kẹ́kẹ́ tí ọ̀dà ọlọ́run ní ilé ọ̀dà rẹ̀ ṣe. nípa àti pé ìrántí ọlọ́run gbogbo ti ń kẹ́rántí ọlọ́run náà nìyẹn. o lérò kó fẹ́ẹ́ ṣe nǹkan ọwọ́ arántí ọlọ́run kọ́ lọ́mọdé ní ilé ọ̀dà kẹ́rántí ọlọ́run náà. àwọn àtàrù náà ò ń ṣe ara àrántí ọlọ́run àwọn ẹnìkéje òun lẹni tó ṣe wípé ó ń ṣe sàárà pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀ kò sì jó ti ọmọ. ẹ dákun ìdẹ́jẹ́ pé tùmọ̀ rẹ̀ nípa ọ̀fẹ́ mówó lápò àbọ̀ fẹ́ pa owó fún yàn wọ́n bò sì kọ́ra yẹn kọ́ ìtumọ̀ rẹ̀ ni wípé títọ́ ọba ṣe tó fún ẹnìkan mọ́tò máa rò ìfẹ́ nìkejì mọ́tò máa rò ìfẹ́ nìkejì jẹ̀máà nú méjèèjì ọ̀yẹ́ káwa náà lè ẹ̀ka àánú lè kalẹ̀ rápálá tá a bá ti jẹ́ méjèèjì àwọn ẹ̀ka lè rápálá kájẹ́ kan mẹ́. yíwọ̀n làwa ó fi bọ́ nínú ẹni tọ́pọ̀lọ́ rẹ̀ ọmọ sọ ní ìwé àlùkí àmọ̀ làwa ó fi bọ́ nínú yàjọ́ ìwé àlùkí àmọ̀ ọlọ́run àbíọ́ ọjọ́ náà ọlọ́run ti rò yẹn kó le tó ọlọ́run ìyá ọmọ alàlùkà àbẹ̀rẹ̀ yín ná àti ọjọ́ òun ó burú máa gbèbè rí gbọ́ntọ́ wá bẹ̀rẹ̀ ya rahman rahim àlẹ́ ní pàtàkì jùlọ ọlọ́run fẹ́ jẹ́ ká mọ pàtàkì alukur'an ká mọ pàtàkì alukur'an gbogbo máa ṣe máa ṣe inú alukur'an ká gbẹ̀dẹ̀ tó kárí kóhùn là ń ṣe gbogbo jìnnà sí jìnnà díẹ̀ kárí pa jìnnà sí apá jùlọ àtàjọ ọmọ ilé kéwò kòyẹ kí kùránì kòyẹ ká jìnnà sí kíkà lílo gbọ́n gbogbo gbà abẹ́lẹ́ òǹkọ́lọ́ǹkọ́ adókòjì táyé wá sí bẹ̀rẹ̀ وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته Thank you.